kó fi mọ́ sọ́nà ọlọ́run ni pé wa idha afartum min àròfáàtìn tẹ́ ẹ bá kú ò ní àròfátà fadkuru Allaha inda mash'aril haram ọlọ́run ni ẹ máa rántí èmi ọlọ́run yẹn ni pé ẹ máa ṣe àwọn adhkaru inda mash'aril haram nígbà tẹ́ bá dé mash'aril haram níbo ni ń jẹ́ mash'aril haram. Ah, ولي ربي عبد الله بن عمرو بن حاسي عن المشحر الحرام كم بنين جا مشحر الحرام ولي فسكت ولي كداو يلوم نبا تنبير بين بلو الله وبان صلي عليك وإذا أفرت من عرفات فاذكر الله عند مشعر الحرام قداو لون حتى إذا هبطت أيدي رواحلنا بالمزلفه yẹn ni pé àwọn wá ń lọ àwọn ń lọ àwọn ń lọ títí tí nǹkan ọ̀gùn àwọn fi wá di pé ó balẹ̀ gẹ̀rẹ̀ síbi tó ń pè ní àyè tí ń jẹ́ Muzdalifa qal gbà tán wá débẹ̀ ó wá ní aina sa'il anil mash'ar al-haram tálẹ́ tó ń béèrè pé ń bo ni mash'ar al-haram lẹ́ẹ̀kan yẹn ni pé ń gbà míì yẹn lè máa bi olùkọ́ àbí àfa níbèrè tó kó yẹ wò pé tí n bá dán lóhùn ní ìsìn báyìí kò ní ti yé ọ àmọ́ bí tó yẹ pé wọ́n gán fojú ara rẹ rí tí ó clear sí ọ náà ní náà ní ṣe fún ọ ṣùgbọ́n tó wá débi àyẹ̀wò abdullahi ibn amr wa ń béèrè pé ayna sa'il ẹni tó ń béèrè béèrè dálẹ̀ kan ipe mbọ ni mọ́ṣẹ́ pé kíni jẹ́ mọ́ṣẹ́ àlùlẹ̀ haram ẹni yẹn wá dá lóhùn pé èmi ni ọ ni hadha al-mash'ar al-haram ó ní Muzdalifa yìí ni ń jẹ́ mash'ar al-haram ó túmọ̀ sí pé ọlọ́run ní pé tẹ bá ti dé tẹ kó ní àràfá tán ṣe pé láràfá náà àdíkiri náà lẹ́mọ̀ ṣe mẹ́ àdíkuru wà dùá kódà anabi sallallahu alayhi wa sallam sọ pé ẹnì anabi ní afdalu ma aqulu wa nabiyyuna min qabli yawma arafa ọ̀nà ni pé la ilaha illallah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir sọ anabi ní gbogbo àwọn tó mi àwọn anabi ọlọ́run ti lọ àdúrà tí wọ́n máa ń ṣe tó pé náà ni àdúrà tó sì lóore ní ọjọ́ àràfá wọn ni la ilaha illallah lahul mulku lahul hamdu wa la kulli shay'in qadir kí wọ́n máa wí bẹ́ẹ̀ àwọn àtikárò oríṣiríṣi àtàwọn àdúrà ní gbogbo nǹkan tí yẹn bá ń fẹ́ kí wọ́n máa tọrọ ẹ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run ní àsìkò yẹn ní arafa tí yẹn wà tó léyìí òun náà ní jẹ́ pé yẹn wà ní arafa tí yẹn ti wá kú bẹ́ẹ̀ nígbà tó rùn bá wọ̀ tí yẹn dé Muzdalifa èkése pé yóò tún bẹ̀rẹ̀ nǹkan míì ọlọ́run tó ní ẹtún bẹ̀rẹ̀ àtikáàrò náà ni ẹ máa rántí ọlọ́run ọba ẹ máa dúpẹ́ fọlọ́run ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba wadkurullaha wadkuruhu kama hadakum ẹ máa rántí ọlọ́run náà látara pé ó tiẹ̀ fi yín mọ̀nà yẹ kí ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́n tiẹ̀ fi yín mọ̀nà ọlọ́run ní ẹ̀yin ẹ̀yin mùsùlùmí ẹ máa dúpẹ́ wa in kuntum min qablihi lamina dallin kódà tó bá ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ tiẹ̀ ti wà ní ojú ọ̀nà àná tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹni pé imaamu ibn kassir ni min qabli hadha alhadi yẹni pé síwájú kí ìlànà yìí ìmọ̀nà yìí kó tó dé yẹni pé qabla alqur'an kí qur'an ó tó dé àwọn kan mímẹ́ tó ṣe pé ẹ̀yin lẹ́kàn lánàá rẹ̀ fúnra yẹn tó kọ́ lọ ní ah, ẹ̀gbọ̀dọ̀ ṣe máa nǹkan mímọ́ tó ti pọ́nrọ́ ní ẹ máa ṣe léyìí wa qabla rasul síwájú ká nàbí sallallahu alaihi kó tó dé inú àánú náà làwọn èèyàn wà so imam ibn kathir ní kí wal kullu mutaqarib wọ́n ní tá a bá wo gbogbo ọ̀rọ̀ yìí ó súnmọ́ra wọn ká sọ pé síwájú al-Qur'anu ni ká ní pé síwájú anabi ni pé ká anabi ó tó dé wọ́n wà nínú àánú kí Qur'anu ó tó dé wọ́n wà nínú àánú wọ́n ní gbogbo ẹ̀ náà méjèèjì ń ìtumọ̀ tó mú ni wọ́n ní wà mutalazimun wa sahih ọ̀rọ̀ yẹn ìtumọ̀ yìí ọlọ́láàfíà bẹ́ẹ̀ ó sì bá a mú ká ní ìtumọ̀ tá a fún un ọlọ́tún ní summa afidu min haythu afada an-nasu rahim ọlọ́wọ́ bá ní summa lẹ́yìn náà òun ni pé lẹ́yìn Muzdalifa tán afidu min haythu afada an-nas oníkà annahu ta'ala amara al-waqifa bi arafat imam ibn kathir wọ́n ní pé ọlọ́run ọba ń pàṣẹ fún ẹni tí ó ti dúró ní àràfá àyíyádàfáà ila al-muzdalifa bí kò muzdalifa liyadhkuru Allah inda al-mash'ar al-haram kọ́mọ rántí ọlọ́run muzdalifa. وأمره أن يكون عقوقه مع جمهور الناس بعرفات ọlọ́run paláṣẹ bí kó wá pẹ̀lú àwọn èèyàn tí wọ́n pọ̀ ní àròfá kama kana jùmùhúrù nas yasna'un gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa ń ṣe yẹn kí n bó ṣe bá a mú náà nù kí wọ́n pọ̀ pẹ̀lú àwọn èèyàn níjọ́ yẹn yaqifuna biha kí wọ́n dúró síbẹ̀ wọ́n ní illa Qurayshan fa wọ́n ní àwọn Quraysh nìkan yẹn ni pé ní àsìkò kó ti pa ànábì dé gan ọkùnrin nìkan àwọn ni wọ́n yẹ dúró síbẹ̀ náà lọ́n fi ní pé súnmọ́ àfihàn min àyíṣú àfáàdọ̀ nas ẹ má dara yíyàn pé èèyàn ní báwọn èèyàn dàpọ̀ níjọ́ yẹn ẹ darapọ̀ mọ́ àwọn èèyàn ni láti fi pé kẹfìjọ wà ní arọ́fà wastaghfirullah lára nǹkan tẹ́ ma ṣe ń yẹn òun náà ni kẹ́ ma wá foríjì ọlọ́wọ́n ọba inna Allaha rahim olùwọ́ba ní torí èmi ọlọ́wọ́n ọba mo jẹ́ ọba aláforíjì mo sì jẹ́ ọba tí ọmọ nkẹ́yàn wastaghfirullahi innahu ghafurur rahim Imam Ibn Kathir ni pé kathiran ma ya'muru Allahu bi dhikrihi ń lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́wọ́ bá máa ń pa wá láṣẹ ipe ká máa ṣe astaghfirullah ba'da qada'il ibada lẹ́yìn ìgbà tá a bá ti parí ìjọsìn kan ọlọ́wọ́ ni pété bá ti parí eléyìí ẹ̀yàwó àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́ bá o ẹ̀rí gbàtọ́lọ̀ ní pé idha jaa nasrullahi wal fath ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu. so lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run máa ń fi tó bá ti ní ká ṣe ìbádà kan tán yóò sì ní kí ó tó máa wá àforíjì ọlọ́run ọba wọ́n sallallahu alayhi wa sallam wọ́n ní náà ló fi wà nínú iṣẹ́ anabi sallallahu alayhi wa sallam ipe idha faragha mina salat tánàbí bá kírun tán tó sálámà tán yastakfirullaha thalathan yóò sì astakfirullah lẹ́mẹ̀ta sùwẹ́rì pé ìyẹn ń bẹ nínú ìṣesí anabi sallallahu alayhi wa sallam tó kú tó wá sí asalaamu alaykum anabi yóò sọ pé astakfirullah astakfirullah astakfirullah bẹ́ẹ̀ ni ọlọ́run náà tó sọ ń bì náà ipe tẹ́ bá ti di pé ẹ kú ní arọ́fà tán ara ń àsìkáàrù tó máa ṣe ni pé wastaghfirullah ẹ wá foríjì ọlọ́run ẹ̀wọ̀n nǹkan ẹ̀wọ̀n ọlọ́run lọ sọ pé tí èèyàn bá ti ṣe hajj èyí ó di ẹni tí yẹn kharajat min dunubihi kharajat min dunubihi ka yawmi waladathu ummuhu anábìrin yẹn tó máa ń ṣe hajj tó ṣe pé hajj ń wá ní hajjan mabruran ni ọlọ́run pè ní hajj tó ń gbà hajj tó ń yọnu sí. Si anabi ni ẹni yẹn yóò jáde kó níbi ẹ̀ṣẹ̀ yẹn ni pé yóò dẹni tí ò ní ẹ̀ṣẹ̀ mọ́ kàyọ́mi waladatuhu ummuhu ẹgẹ́ bí ijọ́ tí ìyá rẹ̀ bí yóò dẹni mímá náà nínú nǹkan tó yẹ kí ọmọ ṣojú kòkòrò níbi lílọ hajj wàláyé òun náà ni àforíjì ọlọ́wọ́ báyìí àwọn tẹ́ bá láwọn èèyàn tẹ́ bá láwọn fẹ́ lọ sí hajj kò sí ní tán kòkòrò lè ṣe àfikún yẹ kó ló di kíni kó ló dàlájì kó dàlájì sokodigbe tó bá pè tó bá fàlájì sí kó bínú bí i ah ó sì mọ pé ẹ̀bẹ̀ pé èèyàn ti lọ́mọ́kà ni ah bàtí àwọn ti lọ́mọ́kà kí wọ́n tún ní ẹ̀tọ́ máa pè yàn ní bí i pé bóyá sùúrù eléyìí kì í ṣe ntọ́lọ̀ ní káwọn lè ṣe ní hajj nù so ntọ́lọ̀ ní káwọn lè wá ni pé ká di ẹni mímọ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tó pé yóò dá ẹgẹ́ bíi pé ọlọ́run ẹsẹ̀ fọyàmá bí i e pé ẹsẹ̀ bíyàn ẹ e wo anabi sallallahu alaihi wasallam ọlọ́run bá ń sọ fún pé tó bá ti kúrò ní hajj tán tó kó lára fatán tó lọ sí muzalifa ara àwọn àtikáàrò rẹ astagfirullah astagfirullah astagfirullah tí wọ́n á níbẹ̀ náà ni ó ṣe wà nínú sísí ọ̀pọ̀lọpọ̀ ìbádà tánàbí máa ń ṣe tó bá ti parí rẹ̀ ọlọ́run ni kò ṣe astagfirullah imam ibn kathir wa mú ẹ̀rí rẹ̀ wá gẹ́gẹ́ bí ipe tí ẹ bá ti di pé ìyẹn sálámà tán ó irun lẹ́sẹ̀kẹsẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ní kí ó sì ṣe astagfirullah so gẹ́gẹ́ bí anabi ṣe sọnù so astagfirullah táwọn sọ yìí kì í ṣe pé yọ sọ di tẹ́ máa ṣe papọ̀ tẹ́wàá jókòó astagfirullah irú yẹn kọ́ tura nǹkan tó ń bẹ bẹ́ẹ̀ ntẹ́ máa bá tó máa ń ṣe ní mọ́kànù so wọ́n ní àwọn àwọn àwọn ọ̀kọ́rin táwọn àmọ́ ẹrù kí wọ́n ṣe sàlátù tó máa ń ṣe ní nàìjíríà wọn ni sòrò eléyìí náà ọ̀tàkùn ìlànà النبي صلى الله عليه وسلم والله باطل وإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق الله بني وإذا قضيتم مناسككم olùwọ́ba ó ń pàṣẹ yàmúrò bẹ̀yànẹ bẹ̀amúrò bẹ̀amúrò ta'ala bẹ̀dẹ̀kìrìhì yàmúrò ta'ala bẹ̀dẹ̀kìrìhì olùwọ́ba ń pàṣẹ ipe ẹ máa rántí mi wal iktharu minhu kẹjẹ kí àdìkìrì yẹn kó gan-an báyìí qada'i al manasiki wa faraghiha lẹ́yìn gbà ẹ bá parí iṣẹ́ hajj tán yẹni pé ẹ má tún dákẹ́ ẹ̀rí náà ni ọlọ́run bá ní fàyídà farọ́gọ́tà fansọ́bẹ̀ ẹ̀wọ̀n kan yẹni pé gbogbo iṣẹ́ ìbádà láyé lè yóò fi mọ̀ pé ntọ́lọ́wọ́n bá lòun dá wa fún nǹkan yẹn gbogbo ìgbà náà lè yọ ọmọ rẹ ní òfin ọlọ́run bọ́lọ̀ ni mo dá yín ma khalaqtul jinna wal insa illa liya'budun tẹ́ mọ̀ sí mí ni yẹni pé tẹ́ bá ti ń parí ìjọsìn kan ẹ tó ń bẹ̀rẹ̀ ìjọsìn mí ni náà Allah fi ní kí wa idha faragta fansab tó bá ti parí fansab kò tún bẹ̀rẹ̀ mí ni ó parí ìbádà kan fansab tún bẹ̀rẹ̀ mí wa ila rabbika farghab ìtukùtù ní kí ni wa idha faragta fansab tó bá ti kírun tán kọ́ tẹ́wọ́ sọ́lọ́run ìtukùtù nìyẹn ń tú àyà Kùránì ní tukutu fansab yẹn ni pé tó bẹ̀rẹ̀ iṣẹ́ míì mọ́sọ̀bà ní kí o ṣe wàhálà níjẹ́ báwọn tún bẹ̀rẹ̀ wàhálà míì wa ila rabbika farghab kọ́ wa máa retí oore lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ní wa idha qadaytu manasikakum tẹ́ bá ti parí hajj tán fadkurullah ẹ máa rántí ọlọ́run o kadhikrikum aba'akum gẹ́gẹ́ bí òǹkálukú yín bẹ́ẹ̀ sì máa rántí àwọn ọmọ yín àwọn bàbá yín yẹn ni pé gbókàlùkù ṣe máa rántí àwọn bàbá rẹ̀ Imam Ibn Kathir wọ́n ní ikhtalafu fi ma'nahu wọ́n ní àwọn àfa onítafsir ìyapẹnu lérí kadikirikum àbá akum ikú bẹ́ẹ̀ ṣe máa rántí àwọn bàbá yín wọ́n ní ìtumọ̀ oríṣiríṣi ni ó wà fún ẹnu àwọn onímọ̀fàṣirún àwọn ọ̀rọ̀ oríṣiríṣi ni wọ́n sọ Ibn Jurayj an Ata Ata tó jẹ́ afa fún Jurayj òun sọ pé huwa ka qawli sabiy ab um gẹ́gẹ́ bí ọmọ ṣe máa ń pè bàbá tó mọ ọmọ kí màmá ṣe àwọn pé gbogbo àlọ́mọ kékeré máa ń pè bàbá màmá bàbá mi màmá mi màmá mi so bí ọmọ ike bọ́rọ̀ òun èsì já lẹ́nu rẹ̀ tí èsì tẹnu rẹ̀ tẹnu èrò tí èsù ẹ lè rọmọ kan rí kó sọ pé ó ti sú mi pé mo ti pe bàbá òkè bàbá òkè bàbá òkè bàbá lájọ ìnáwó tó ó sú mi báyìí náà so irú ẹ náà ni ọlọ́run ní pé ẹ kẹ ẹ mọ pé ẹ mọ ẹ mọ rántí èmi ọlọ́run so àtọ̀ wí bẹ́ẹ̀ yàní kama yalhaju sabi bidik zikiri àbí ìwà òmìnir gẹ́gẹ́ bó ṣe pé ọmọ eke yóò máa lahùn pẹ̀lú kó máa pe bàbá rẹ̀ kó máa pe màmá rẹ̀ wakadhalika antum falhaju bi zikiri la ba'da qada in-nusq ìmáàmù Atá rọ́ọ̀dì rahimahullah ó ní pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹnìkọ̀ọ̀kan yín lẹ́sìn gbọ́dọ̀ máa fọ̀ jáde máa sọ jáde àtikárò ọlọ́run kẹ́ máa rántí ọlọ́run nígbà tí ẹ bá parí iṣẹ́ hajj yìí tán wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Dhahhak àti Rabi' ibn Anas òun náà gbọ́rọ̀ wá ikú ebó ṣe rí náà nìyẹn Ibn Jarir àwọn náà tún gba ọ̀rọ̀ wá min tariq al-Awf látọ̀dọ̀ al-Awfi látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhu òun náà ní bẹ́ẹ̀ náà ni ìtumọ̀ ọ̀rọ̀ wọn yẹn náà ni Sa'id ibn Jubair látọ̀dọ̀ Ibn Abbas òun sọ pé kana ahli jahiliya ó ní àwọn àwọn jahiliya àwọn tó ń jẹ́ àwọn kìfìrí tí wọ́n ń bẹ síwájú ká nàbí tó dé ó ní yaqafuna fil mawsim wa yaqulu rajul minhum kana abi yat'am kana abi bi ta'min wa mujmal ó ní bàbá mi yóò ní kana abi ó bàbá mi yat'am wa yuhmal alhamalat ó ní tó bá ti parí tó bá ti ṣe hajj lọ́wọ́ ni wọ́n ti mọ sọ pé bàbá mi bàbá mi ní máa ń fọ́ọ̀rùn yẹn lóúnjẹ ilé ọmọ sọ pé bàbá mi òun ní máa ń fọ́ọ̀rùn yẹn ní nǹkan tí wọ́n máa ń gùn wọ́n yá ìmẹ́lò di yá tó ní bàbá tèmi ń kálukọ́ ọmọ ṣe fáàrí oríṣiríṣi kí bàbá mi táwọn èèyàn bá di bá ń jà tó bá para àwọn bàbá tiwa ní máa ń sanwó rẹ̀ kọ́ ní owó àwọn máa ń dúró fún tàwọn ni onílé ìsàlẹ̀ àwọn dhikrun ghayra wọn ò ní kankan tó máa sọjú kọ́tà máa sọ̀rọ̀ àwọn bàbá wọn bàbá wọn bàbá wọn bàbá wọn lọ́ngbà gbogbo gbà ọlọ́wọ́n ni afadkurullaha kadhikrikum aba'akum aw ashadda dhikra wọn ni lọ́lọ́n sọ ayà yìí ipe bẹ́ẹ̀ ń ṣe rántí àwọn bàbá yín gbogbo gbà yìí tókè ẹ mọ̀jú ọ̀rọ̀ bàbá yín bàbá yín bàbá yín bàbá yín bàbá yín síbáyìí bàbá yín síbáyìí tẹ́ bá ti dún bìkan báyìí àwọn bàbá yín lè máa sọ̀rọ̀ wọn ẹni tó bá rí bẹ́ẹ̀ ẹ máa rántí ọlọ́run ju bẹ́ẹ̀ ṣe máa ẹ máa rántí ọlọ́run báwọn náà bí báwọn bàbá yín ṣe jọ yín lójú ẹ máa rántí ọlọ́run bẹ́ẹ̀ àwọn ashadda dhikran àbí kí tọ́lọ́run gan kó tó ju bẹ́ẹ̀ lọ so ẹ wo tó akẹ́ báwọn yẹn ṣe máa nífẹ̀ẹ́ àwọn èèyàn táyà máa nífẹ̀ẹ́ àwọn èèyàn tẹ́lẹ̀ máa nífẹ̀ẹ́ lù ló bá fi nífẹ̀ẹ́ ọlọ́run ọba rẹ̀ ni wàláyé yóò fẹ́ lè mọ yọjú àlìjánà rẹ̀ látàyè ẹlòmí ń bẹ á ọ̀fẹ́ràn àwọn òbí rẹ̀ ọ̀fẹ́ràn wọn tí ẹlòmí ọ̀fẹ́ràn ìlú rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀ tó ṣe pé kò sí tí ò lè kò sí tí ò lè pẹ̀lú rẹ̀ àmọ́ tẹ́ bá wá fi wọn ìfẹ́ ọlọ́run lẹ́mìí rẹ̀ ẹ rí i pé ìfẹ́ ọlọ́run kéré lẹ́mìí rẹ̀ kúrò kò ní kò rí ìfẹ́ ọlọ́run rí síbi kankan ibi tó ti máa hàn ní pé tán bá fi àbùkù kan ìlú ẹlòmíì ẹlòmíì ní tí ń kórira onísúnà sínisí ni pé gbogbo ibi tó yẹ kẹ́ máa gbé lọ́rin sí ẹ̀ ní gbé síbẹ̀ ní tó ń bá lọ́rin ìjà sí mo ti rẹ́ nìkan bẹ́ẹ̀ ní ọ̀tá ìlú ilẹ̀ yìí gbogbo ibi tó yẹ kẹ́ máa gbé lọ́rin sí ẹ̀ ní gbé síbẹ̀ ah sí <laughs> ibi tó ibi tó lọ́wọ́ ọba fi nǹkan sí sí ẹ̀ máa fi síbẹ̀ ni pípẹ́ ilẹ̀ ń fẹnu ara yín gbèsè tó yẹ kó bá ṣe wá wà ń bẹ̀ ni kò bá dáa pé n tẹ́ ń sọ yóò sì rí bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ kò sí ń bẹ́ẹ̀ ọlọ́run ò tún wá fi síbẹ̀ so n bò lè yóò sì wá máa fi síbẹ̀ ìpín tẹ́lu ni ń bá yẹn yà sínú pé pé wọ́n mọ̀ ní ìlú yìí gbogbo àwọn mọ̀ ní ìlú yìí náà yìí wọ́n sàn fẹ́nu àbùkù kan lù yìí ni so ìfẹ́nu àbùkù kan lù kọ́ ibi tọ́lọ́run bá gbé tó bá dárúkọ ipe àyè àyílá ńlá nìyí àyílá ńlá nìyí ó ní à ah, àwọn tó máa ní kú ọ̀dá ntẹ́lẹ̀ mi máa ń wí nù wọ́n kí wọ́n lọ kú wọn mọ́ wọ́n ní kí wọ́n segin kan mọ́ so sikanika yẹn máa lọ kú wọn ni sọ́rọ̀ ń sọ̀rọ̀ kú wọn fún wa ni wọ́n ní wọ́n yára mọ́lásì díà pé òsè nkankan mọ́lásì jọ̀hún ngbà tí òsè nkankan kọ́ sáà ní sọ fáwọn èèyàn ni bí kò yàtọ̀ sí mọ́lásì òde wáyà yìí náà nkankan náà ni wọ́n so gbogbo irú àwọn ọ̀rọ̀ ń ìfẹ́ ìfẹ́ ìlú náà ní ń fà ìfẹ́ ìlú tó ju tọ́lọ́wọ́n ba lọ sórí eléyìí náà ni ọlọ́wọ́n bá ń sọ fáwọn àwọn àwọn àwọn lárúbáwá wípé ẹ máa rántí ọlọ́run fadkurullah kadikirikum abaakum ẹ tẹ̀ jẹ́ kó mọ ní dèdè bẹ́ẹ̀ sì máa rántí àwọn bàbá yín gangan aw ashaddu dhikran àbíkẹ́ tẹ̀ jẹ́ kí ìrètí yẹn tọ́lọ́run kó tún ju bẹ́ẹ̀ lọ ọlọ́run ní famina nas ọlọ́run ní bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó yẹ pé ibi tí wọ́n ya òpònú dé mẹ́yìn yẹ kúl ntáwọn máa sọ ntáwọn máa sọ ntáwọn máa sọ tí wọ́n ní pé rabbana atina fid dunya wọ́n ní ọlọ́run sá fún wa ní gbogbo tá ní bùkátà sílé ayé yìí fún wa ní bùkátà fún wa láyé ayé làwọn nídìí táwọn wa ma lahu fil akhirati min khalaq ọlọ́run nírú ẹni yìí kò wá ní sí ìpín kankan fún ní ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ọlọ́run kọ́ mọ́ ṣèwádìí irú àwọn èèyàn báyìí irú àwọn èèyàn báyìí àwọn ni kò ní kọ gbogbo ọ̀nà láti fi wá ayé kò ní kọ gbogbo ọ̀nà láti fi wá owó wọn ò ní kọ gbogbo ọ̀nà láti fi wá ipò wọn ni ayé yìí a ah, kò sí táwọn olè fi wá o so ní tí o bá ti ní mú rọrùn wọ́n yà gbogbo nǹkan ni náà ni wọ́n lè náà lè náà sí sùúrù àwọn yìí ni àwọn tó ṣe pé máa ń yẹ ṣẹ̀rí yẹnì bí ayati Allahi thamanan qalila àwọn tó kí wọ́n ń pààrọ̀ wọ́n ń ra nǹkan yẹpẹrẹ wọ́n ń fi nǹkan ńláńlá wọ́n fi ṣe kíni wọ́n fi sanwó wíhẹ̀l musharrif lil hasis mujillihi wòmùdílì dí sharafil ẹ̀sílì akọ̀ẹ́dì afáyẹ ní afá onídàlíà lẹ́yọ́sí oníwẹ́hà síọ̀ ẹlmùsẹ̀rífù wẹ́hà ẹlmùsẹ̀rífù síọ̀ ẹni tó ṣe pé ohun pàtàkì nílẹ̀ hashish nǹkan yẹyẹ mùjílì yìí tí ó sì máa gbé tóbi wàmùdílì síọ̀ ẹni tó ṣe pé máa ń yẹpẹrẹ dhi sharafin nǹkan tó jẹ́ nǹkan iyì nǹkan láńlá al-athil tí nǹkan yẹn ní ìpìlẹ̀ al-aq'adi tó ní ibùjòkó tó kí bẹ́ẹ̀ lè ó jòkó lọ láéláé sùgbọ́n ní pẹ́ni tó ṣe pé wá ń pọ́n ayé lé al-qiyama náà ni wá ń fọwọ́ yẹpẹrẹ mú irú ẹni irú àwọn ẹni wọ̀nyí wọ́n mọ̀ ní pé rabbana atina fid dunya ọlọ́run fún wa láyé kọ́dà lómi ń bẹ mẹtọ́ ọlọ́run fún wa láyé dé ọ̀sọ̀ àlùkìyàmọ̀ tiẹ̀ nù wọ́n sọ fún ọ pé tó bá ń wá owó sẹ́pàrà tẹ́ ẹ̀ máa fi ń wá láyé náà ní owó owó náà ni ń tó bá ti ń wá owó kò kẹ̀yìn sọ́lọ́wọ́n ọba rẹ̀ yẹn kò kẹ̀yìn sí tó bá kẹ̀yìn sí tán gbà tó bá rówó tán kọ́ ni mo dé padà ta ló lọ rú ẹ̀rí tó dé rí kò sí ẹni tó kọjú tó pẹ̀yìn dàrí tó rí mi kọjú sọ́lọ́wọ́n mọ́ torí ńgbà tó pẹ̀yìndà àṣetánì náà ló kọjú sí nígbà wọn àṣetánì ó sì fún ọ ní májẹ̀mú ni àṣetánì lè sọ fún pé o gbọ́dọ̀ fẹ́ ìyàwó méjì láyé rẹ̀ o gbọ́dọ̀ wá máa takò náà ni sẹ́tìrì báwọn yóò wá sọ pé à ọlọ́run ní báńkì wọn tó wà lákùnmí ọ̀nà sáyẹn mọ́sílẹ́yìn ni ọlọ́run tàn yín ẹni irọ́ ni wàsílẹ́sẹ̀ ẹni irọ́ ni wàrùbá irọ́ ni ó lè wà ní fífún alátàdínlọ́wọ́ ẹ̀hẹ́ ọ̀kan tó fẹ́ kẹ́ ṣe nù so tóbi ní fẹ́ àwọn méjì àdánwò dénú nítorí àtẹ̀sùjọ tánjọ tánjọ múlẹ̀ sínú èso lè yàn fún gbàmí kò ní so lóṣooṣù àfi kọ́ ọmọ pẹ̀rẹ̀ ẹbọ yìí fọlọ́ kọ́ ọmọ pẹ̀rẹ̀ ẹbọ kọ́ ọmọ pẹ̀rẹ̀ fún tó gbé kalẹ̀ ẹnu léyìí so tó bá fẹ́ kọjú sọ́lọ́hún kí ni ó ṣe yọ̀rọ̀ lè fẹ́ yàwó kejì wọ́n fẹ́ kọjú sọ́lọ́hún kí ni ó ṣe yóò bẹ̀rẹ̀ sí ni ma kò ní pa ẹran òun máa pẹ̀ ah èyí ní sẹ́bọ̀ mọ́ ẹsẹ̀kẹsẹ̀ lè sùn ó sì da ogun ẹ̀rú fún un gbèsè ayé rẹ̀ ó dàrú lẹ̀ kan náà ni ṣùgbọ́n ló sì fẹ́ pè é sọ́nà tó lè wọ́n fẹ́ kọjú sí padà kò ṣeé ṣe àfi tó bá padà sí ẹsẹ̀ àárọ̀ rẹ tó ti ń lò ó sì fẹ́ padà síbẹ̀ mọ́ àfi kó ṣe pé kìyàmà rẹ lónìí pé o sì ṣàgbákò ọ̀gbọ̀dọ̀ kírun mọ́ tí ò bá rí bẹ́ẹ̀ nígbà yẹn ti bó bí èṣù múlẹ̀ kéèyàn dún ta gbangba báyìí kó sì máa sọ jáde mo ti kọ́ gbọ́ lórí àwọn kan tó ń tẹ̀lé pé kékeré wàláhì ẹnìkan lóun súnmọ́ njọ́ kan pé àwọn jọ lọ tíráfù kan jọ kan onígbà táwọn dé báyìí ó lóun tiẹ̀ ń kánjú òun tá kírun tó gba àwọn kan fi hàn sí ẹ̀yẹ ni nke azim gan ṣe ń ṣe gbà ṣùgbọ́n tẹ́ni wọ́n ń táfà kan sọ pé wọ́n mọ̀ sọ pé àwọn ní nǹkan tó gbẹ́rù wọ́n láwọn ní nǹkan ẹni wọ́n ní òun rí òun fojú ara òun rí báyìí ni o ó ní wàláì làzìm ó ní òun rò kó mọ́ rò pé exaggeration òun rí báyìí ó ní báwọn ṣe darí jọ òun wọn láwọn bá jòkó ó ní wọn sáré báwọn lè ń wá omi ń tòun wọn máa ń sáré san òun sáré kírun tó wò tí kì í àwọn ọmọ sáà ń rẹ́rìn tiwọn ó ní bí ó ṣe pé ṣé òun jáde dénú yóò wá ní àbá alágbájá tó ń kírun ó ẹ̀yìn tí mo ti gbé owó òrùn tí yín wọ́n sọ sẹ́rù sẹ́rù bó ṣe ah, ọ̀nà bó ṣe hólu ẹ̀rọ ah. wọ́n wá gbé hẹ́ ṣe wọ ọ̀rọ̀ yẹn ó ti pẹ́ ẹ wá wò ìgbà tó wá jè la ẹ̀wọ̀n tó padà wí jáde ẹ̀wọ̀n tó padà wí jáde olùwọ́ tó bá ká yìí la ladakan alazari ladakan magari ladakan ishai ladakan asuba ladakan ó ládàá márùn-ún ní odidi ọjọ́ máa odidi ọjọ́ kan ládàá márùn lónìí ó ní àwọn tó bẹ sàlátì fàtì ẹyọ kan ó ní ládàá ọgọ́rùn ó ní ládàá ọgọ́rùn ó mì pé ìrun twenty days náà ni sàlátì fàtì kan gbé ṣèwá ní káwọn eléyìí òkè rùn ẹ̀ńtáyà kò tó fi lè sọ́ǹtà gbangba báyìí ẹ wá ní kó kírun ṣe é pé tí yóò nígbàgbọ́ sí tí yóò fi dúró ta tó máa sọ ó ti dán o dán o dán o àwọn ọmọ olóògbé pé ẹ̀rì pa àwọn ọmọ náà tó ń hó níjọ́ òun ẹni tó bá wo clips òun àwọn olùkírísì ẹ̀ bàbá káì <laughs> nìkan góòsù góòsù lè máa lè góòsù wọ́n ń hó ní ẹ̀kẹ́ àà ọmọ tó ẹ̀kan tó ẹ̀kọ́ wà láyà gbogbo lọ́nà ẹ̀kọ́ mu kán mu pé ha wà láyà Ìlọrin orí nǹkan kan sọ Ìlọrin orí nǹkan kan sọ kọ́ra àwọn òwì nǹkan kan kọ́ra àwọn òsì ẹ wo ọmọ yorùbá kan ìkan wá dé wá pé rẹ ń mẹ́rin yorùbá àwọn alẹ́ káàkiri ẹ dákun tó burú tó tó tó tí tí ọmọlẹ́hún pa ìsọ ni wàláì kò burú tó hakikatan wàláì lazim kò burú tó ìtàn pé mọ́mú yorùbá òun ń tọ́ sọ kò burú tó tí ọmọlẹ́hún kìjì pa ìsọ ní ti ń jẹ́ òdodo ẹ̀sìn àmọ́ àwọn èèyàn wọn ò ní kàn ṣe é òdodo tí ń jẹ́ òdodo ẹ̀sìn kò wu àwọn èèyàn ṣe àfi ká máa tẹ́rí ara wa ẹlòmíì wọn jalè mọ́ra báwọn pé yé o tún dákọ̀ ń dákọ̀ lé wọn nìkan sẹ́rù eléyìí lè yé dákọ̀ ṣé ẹ ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ náà ẹ ti mọ̀ ẹ ti mọ̀ tani ọ̀ tani ọ̀ mọ́ so lèyìn fi mọ̀ pé ṣe ẹ ti hàn ní pé ẹ kọjú sọlọ àwọn míì wàlláhì ntẹ̀mí ṣe ń tiwọn nu o yaquluna rabbana atina fid dunya ayélọ́kàn wa ẹlẹ́ màlìkì àwọn tẹ̀ wá kí àwọn gbádùn táwọn àwọn sáyé so tẹ́ bá wá rí ibi tí kìíní máa ń pọ̀ sí jù àwọn tó bá rán lọ lè kéwù yìí ni àwọn tó rán lè kéwù tó pé wọn ò fẹ́ kí wọn ò fẹ́ láti ṣẹ̀mí ní ṣẹ̀mí tàtọ̀ à ń ṣe wọ́n fẹ́ ṣẹ̀mí káwọn ló dé kan ní yá àwọn kọmíṣánná àwọn àfáà ambassador àwọn àfáà kàmú wọn wọn sọ̀rọ̀ àwọn ní ó kọ́ rédèrèdè ẹ akéwù kọ́wọ́ ẹ akéwù sekínì kan nítorí wọn á jẹ́ kinu nítorí nítorí nítorí akéwù kanọ́là nítorí wọn á gbọ́ tó wọn oríṣiríṣi tẹ́ wọn gbọ́ nù ọ̀dọ̀ gánlá ó dìjọba ó di kinní kan bẹ́ẹ̀ mo wá gbóríṣi pé àfáà àfáà ah ẹ̀dàkùn bóòlù afáàsì máa ń dìjọba afáàsì máa ń dọ̀gá ńlá ẹ world best gbogbo oríṣiríṣi ẹ̀mọ̀ afá a ẹ wà lè rí afá ìwà arábà kan rí kan wá ní olùbẹ̀rù ọlọ́run ẹ wà dẹ́wò pé afọ olùbẹ̀rù ọlọ́run wà láyẹ̀ ní gbọ́lẹ́nu àwọn èèyàn kan ní àwọn afọ olùbẹ̀rù ọlọ́run nù afá aráyé sá ẹ ní gbọ́ wọ́n ní àfàtọ́ já sí ntẹ́mọ̀ gbọ́ tó mọ̀ pé ọ̀nà àfàtọ́ já àfàtọ́ ní àfàtọ́ tó sán lérí gbogbo tẹ́mọ̀ gbólóríṣi tó mọ̀ sọnù gbólórí ilé ìwà àdánwò ni fún ẹ̀sìn torí pé kí ni ojú àwọn kọ́ọ̀bẹ̀ tó kí wọ́n gbàtàn jẹ́ pé ṣe báwọn àfà náà rèé tó pé aburú táwọn fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn á rí rọ̀ má kan mo dé èkó ọwọ́ ṣe wá sí ládùúgbò wọn èyí ọmọlé kíjìpá àwọn náà ni ó ní kò sí orí tí ń bẹ láyé tọ́lọ́wọ̀n kọ́ owó mọ́ ó ní àfi tó bá mọ bóyá táàpù rẹ̀ ó ní ọwọ́ lọ ọmọ bó ṣe táàpù owó rẹ̀ ni wàlá ìdààmú bá ọkùnrin tí ń sọ yìí ní wọ́n á fi kí pé ah kí bóòlù yẹn ti á fẹ́ táàpù kí ni báyìí níkà mo wá sọ wípé mọ́tàn rẹ̀ mọ́tàn rẹ̀ wò ó tó rẹ̀ ń tó sọ̀rọ̀ ń gangan ọ̀rọ̀ rẹ nífi ṣe wá sí ọ̀rọ̀ gan nífi pe àkíyèsí rẹ̀ tó a pé kò sẹ́ni tí ò mérí owó àti tó bá mọ bóyá táàpù rẹ̀ mo ní nǹkan nú àwọn àbúrò tó pé mi ní o kò ní nǹkan kan dì sí o kó ti náà táàpù kó ti súnmọ́ kó ó tó mọ̀ nípa ó sì ń bá wọn ọlọ́run kan darí lákàyè mi síbẹ̀ pé kí irọ́ irọ́ wo nu so òun náà ni pé kọ́lọ́wọ́n bá kó kó ṣàánú yẹn àwọn míì sẹ́mi ayé wọn yaqulu rabbana atina fid dunya wa ma lahum fil akhirati min khalaq láwọn onídìí nǹkan kan lálẹ́ kìí àwọn ọ̀nà táwọn wọ́n jẹ́ tán láyé yìí ni wọ́n jẹ́ tán wọ́n lè tán láyé yìí náà ni tiwọn nítorí wọn pẹ̀lú pé alkiyama kankan ẹ wá wọn tó wá le jù irú àwọn ẹni yìí náà wọn ajáde wọn ni ẹ bẹ̀rù ọlọ́run ẹ ṣe kíni gan ẹ ṣe kíni a níwọ̀ ayé wa dàrú ayé wa bàjẹ́ wọn ẹ̀jẹ̀ jẹ̀tí wọn ni àìwọ ìwọ. ọlọ́run kọ́ lọ́sà sanu fún yẹn ni subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wọ́n bẹ̀rẹ̀ ní asalaamu alaykum sọlọ́kàtù kí ni yàtọ̀ láàrin asámú àti tahajud ṣé anabi sọlá sọlá kí sáfì lọ ó kí lọ́tọ̀ ni àbí pẹ̀lú asámú. ọlọ́run bá kí ó ṣe àlékún àgbóyè sẹ̀rẹ̀ fún wa àtàràwíì àti tahajud àbí kìyàmù ramadan tó wúkọ̀ kan ní gbogbo ẹ̀ nínú Ramadan ni ó kà máa di kìyàmù Ramadan sòun náà ni tarawih nínú Ramadan ni máa ń di bẹ́ẹ̀ òun náà ni à ń pè ní tahajud yẹn ni pé náfìlà tí yẹn máa ń kí ní òru nínú Ramadan náà ni aláǹfààní láti kí ní jàmá láti kí ní jàmá lápapọ̀ tó bá ti di àsìkò Ramadan ìyẹn lè wá kí i lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn tán bá ti ń kí ọ̀rọ̀ ìṣá ìtàn kéèyàn bẹ̀rẹ̀ kéèyàn máa kí irú yẹn náà wá ní téèyàn bá ti kí hadith anabi clear rẹ̀ ń bẹ nínú Sahihul Bukhari wàláyé ó clear púpọ̀ jù hadith Aisha ni ó ní ma kana yazid kama kana rasulullah sallallahu alayhi wa sallam yazid ala ihda ashara rak'atin fi ramadan wala fi ghayrihi ẹ̀wọ̀n kan bó ṣe clear ó ní anabi sallallahu alayhi wa sallam kèé lékún kó kí ju rákà mọ́kànlá lọ ọjọ́ nu rọmọdọ́nù ni kìí ṣe rọmọdọ́nù ni ẹ̀wọ̀n àdìsí àdìsí ń sọ yóò Bukhari sí ni so àdìsí tó clear jù ni sómi pé gbogbo ẹni tó bá fẹ́ kí náfílà inú rọmọdọ́nù àti kò ṣe rọmọdọ́nù mọ́ kí mọ́kànlá lọ mọ́ kí mọ́kànlá lọ nítorí tó lè fi kó di mẹ́tàlá ni pé bóyá o kí ìṣá ìtàn ọkọ kí náfìlà méjì lẹ́yìn ìṣá kọ ìṣe wa bẹ̀rẹ̀ tarawih so Aisha wa sàlàyé bá nàbí ṣe máa ń kí so bẹ́ẹ̀ náà ló ṣe ká náà máa kí tí o bá ti wá láǹfààní pé láti gùn tó bá wọn kéèyàn ó ké bí yẹn bá ṣe lágbára máa wọ́n sá kó sàmọ́ ju mọ́kànlá yẹn náà lọ so ọ̀rọ̀ tó kílẹ̀ lọ̀rọ̀ yìí kéèyàn wá anabi sọ̀rọ̀ sọ́làm tó wá sọ àdìsí mbẹ́nu sunan Abi Dawud ó wà ní Tirmidhi náà ó ní nínú Ramadan anabi ni ẹni tó bá kí ìrun tarawih pẹ̀lú Ramadan tó wá ṣe sùúrù títí tí wọ́n jọ sálámà pẹ̀lú imam anabi ni kana lahu ajru qiyamil layl ẹni yóò dá gẹ́gẹ́ bí ẹni tó fi gbogbo òru yẹn kírun ni ó túmọ̀ sí apá lẹ́lẹ̀ yín bá ń kí ti yín ẹ kí kẹ́ parí rẹ̀ ẹ kí wítìrì yẹn náà lálẹ́ kẹjọ parí rẹ̀ so kó kí òun ní ládàtà nàbí ni pé èyàn ò níyẹn ntọ́kẹ́kù fún ọ ni pé máa ṣe àtikár máa ka alukur'an ní àwọn èyí tó bá sẹ́kù ní àwọn òru tó bá pé yẹn bá lè dìde lóru kí yẹn ó dìde àmọ́ pé àkọ́kọ́ kí ìṣá ìtàn àwọn akitara wí lálẹ́ tó bá tún di ní òru àtúnwá kékeré amúlẹ́ẹ̀lì ńbọ̀lẹ́rì yìí ń wà ńbọ̀lẹ́rì rẹ wà so kò sẹ́rí kankan ń kankan so sọlẹ́yìn ni bí ó ṣe jẹ́ wallahu a'lam. wọ́n bẹ̀rẹ̀ ní sẹ́tọ̀ ọmọ yẹn bá ṣe àdúrà fún yàn tí wọ́n wá ka fatia tàbí nàtẹ́nà ṣé èèyàn ló kè é. ó jẹ́ màmá yàn kì í ṣe màmá yàn bóyá ni wọ́n á ń ké pé fatia pé ọlọ́run jọ dáa fún ọ lọ́wọ́n bá mi ṣe dáadáa fún ọ ọ̀la iná àtẹ́nà wọn kàn dákẹ́ mọ́ ìwọ́n báyìí náà ni àbí kò máa ṣe àmì ní tiẹ̀ ńgbà tí màmá bá ń ṣàdúrà wọn kọ́ ọlọ́run yọ da wọn yẹn àmì ọlọ́ba ń bọ́ láti rí àmì ọ̀la iná àti iná mọ̀ wọ́n àwọn náà nìkan kà tó apẹ́ tó bá lè sọ fún ni pé alájà kò nídìí ẹ ti ṣe àdúrà tó yẹ kẹ́ ẹ ṣe àwọn tó apẹ́ tó yẹ bá lè sọ fún sáàmọ̀ wò wọ́n so mọ́ sàmì ọ̀sẹ̀ kankan so torí pé kí ni kò sí ẹ̀rí ìmọ̀ sàdúrà máa fi ọlá ẹ̀ẹ́dúró aláwọ̀ láìní àtẹ́nà láìní kò sẹ́rì tó ayé sàdúrà ẹ̀ sàdúrà tó akọ́ bá ti afẹ́ lo pé o fẹ́ tawassul pẹ̀lú ayal Qur'an ọ̀nà tí yẹn lè gbà lélẹ́yìí bí kí ọkọ̀ wọ pé bisimilahi rahman rahim tabbati yada abi lahabin wa tab ma aghna anhu maluhu wa ma kasab sayasla naran data lahab wa imra'atuhu hammalata fi jidiha hablun min masad ọlọ́run wọlá suratul lahab tí mo kà yìí mo ṣàbámi bàṣírí lágbájá mo ṣàbámi sí dáadáa fún ẹ̀hẹ́n ìyẹn sì tàwọn sùn pẹ̀lú àyà téèyàn ká iṣẹ́ tó ṣe náà ló fi bẹ lọ́rùn yẹn so ọ̀nà tó tó lẹ́tọ̀ọ́ láti fi gbé ẹ̀yẹn ní àdúrà àwọn gbà nìyẹn sọ wọn pé ọlọ́run oníkẹ́kẹ́ ọláyìn náà àti náà lẹ́kúlú ọlọ́run sòyẹ kọlẹ́rì o wallahu a'lam. bákan náà ṣé èèyàn náà ṣe àtáyá lẹ́yìn kọ̀bìlì àti àbíbàdí tí ìmáàmù náà bá ṣe. àti ìmáàmù bá ṣe tó bá dáná kọ̀bìlì àbíbàdí tó bá ti ṣe fúríkalẹ̀ lẹ́ẹ̀mejì yẹn kò sí àtáyá ń bẹ̀ yóò kàn jòkó díẹ̀ ìjòkó díẹ̀ náà ló kàn fi dákẹ́ yóò sì sálámà tó apẹ́ nìkan náà ni òun náà kẹ́ jòkó ni tó bá ti mú òfin kalẹ̀ méjì yẹn wá kò ní ṣe àtọ́yá yóò kọ́ sálámù ni tó bá ṣe pé yàrá rí i pé ìmáàmù yìí kọ̀ mà ó sì bàdí tán ló bá tún jòkó ló bá tún pẹ́ lọ gbáà èèyàn dà kẹ́ńtẹ̀ yẹn ni o èèyàn ní ṣe àtọ́yá torí pé wọ́n ti mà ẹni tó bá sì mà kì í máa tẹ̀lé ẹni tí ó mọ̀ wọnú gbẹ lọ sọ́ra dún tí ọ̀rọ̀ máa wù ni tí fi wá sálámù náà. wọ́n lóyún assalamu alaikum ẹ̀jọ̀ sáà oúnjẹ tó jẹ́ wípé owó jálàbí ni wọ́n fi rà á tí wọ́n wá sọ pé kí èèyàn ṣe oúnjẹ náà tí èèyàn ò sì ní agbára láti kọ̀ ṣé èèyàn náà o èèyàn náà ò kó sínú aburú bẹ́ẹ̀. wattaqullaha mastata'tum ṣùgbọ́n tí yẹn bá lè rí ara ṣọ́ńbẹ́ nínú nǹkan tí kò dáa sókè ọmọ ṣọ́ra níbẹ̀ tó wáyé pé kò sí ọ̀nà fún ọ tó fi lè ṣọ́ra kò sí nǹkan tí yóò ṣe tí ó ṣe nǹkan yẹn pẹ̀lú pé á ah, inú yóò dùn sí nǹkan yẹn sùn náà ni irú ní sọ́ni ọlọ́ọ̀lẹ́ sóúnjẹ bàbá gbé oúnjẹ fọ́mọ ó sì mọ̀ pé oúnjẹ láàfin bá ń ṣeré sí wọn ni èmi ò ní sì fún yín o ṣe é rí pé fìtínà tí ó ṣẹlẹ̀ yọ lágbá ju eh, náà ni irú yẹn ní sèwọ́ àtọ́ tẹkùn lọ́ọ́ mastata'tum wàmẹ́wàá mẹ́yìn wọn rọ minkum munkaran falyughayyirhu biyadihi bilisanihi ìtò burú jù ní kí ọmọ lọ́ọ́ lè wá tó máa tọrọ nǹkan yẹn tó burú jù tó kó tí ma kó wà lọ́mọ tó lè tọrọ rẹ̀ so wallahu a'lam. ó ń bèrè ní assalamu alaikum ẹ lọ́kùnrin ẹni tí bá ń wo iṣẹ́ ọjọ́ mélòó ni kò ní fi ní ìhun. Ànábì sallallahu alaihi wasallam lọ sọ ipe ẹni tí ọba ń lọ léwu tí ń lọ léwu béèrè nǹkan lọ́dọ̀ ẹnìyẹn gangan Ànábì ni ọlọ́ọ̀lẹ́ béèrè lọ́dọ̀ ẹnìyàn ọlọ́ọ̀lẹ́ wọ́sẹ̀ lọ́dọ̀ yàn èlé nínú fún ogójì ọjọ́ forty days kò sí gbọ́dọ̀ tó má kì í so ọlọ́run kò ṣàánú fún yàn ni so ẹni tó wá ń wo ànábì ní ẹni yẹn tiẹ̀ ní òun ti ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ni ọlọ́run kò kó là wá naam. wọ́n lè rìn lọ́kùn please explain this tafsir fáńkì owó máa tó bàlá kún mi náà nìsa mọ́tìnà wà fúláfà ọ̀rùbá. ọlọ́run bá ní ẹ fẹ́ ntọ́ba tẹ́yìn lọ́rùn nínú àwọn obìnrin masna ẹlẹ́fẹ́ méjì wàsùlẹ́àsà ẹlẹ́fẹ́ mẹ́ta wàrúbá ẹlẹ́fẹ́ mẹ́rin wọ́n ní wọ̀nyí ni khiftum anla ta'adilu àmọ́tẹ́rù bá ń bẹ̀ yín ipe ẹ̀lẹ́ rí dọ́gbadọ́gba ṣe fawahida ẹ̀fẹ́ yọ̀kan so dọ́gbadọ́gba àfojúrí báyìí ni ayal Qur'an sọ torí pọ́lọ́ náà mọ̀ pé àwọn dọ́gbadọ́gba kan bẹ tó pé kò ṣe ṣe òun náà ní dọ́gbadọ́gba nú ẹ̀mí èèyàn máa nífẹ̀ẹ́ ẹnìkan ní ìfẹ́ tí wọ́n yàtọ̀ sí ti ẹnìkan so látara bóyá ìṣesí àbí ìrísí nígbà míì máa ń fa kí ìfẹ́ yẹn kó yàtọ̀tọ̀ àmì yẹn gbọ́dọ̀ gbé ìfẹ́ yẹn sójú tí ó fi wá hàn pé lágbájá ẹ̀wọ̀n bá ṣe mú eléyìí tẹ́kẹ̀ pa òun tì tó wá wo kòkòkò mélòó yìí nìkan so ìyẹn wá ìbínú ọlọ́wọ́n bá nù náà. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum wọ́n ní please is it permissible to add plural pronoun we to where there where there is singular pronoun in Al-Quran example wa qul rabbi zidni ilma wa qul rabbi zidna ilma. ẹ tírú ẹni báwọn bá fẹ́ sọ báwọn kọ́ mọ́ rí pé Quran lòún kà kọ́ mọ́ rí pé Quran náà lòún kà irú ẹni yẹn kọ́ mọ́ tó fi wà kólé sí ma ó kàn ní rabbi zidna علما àbí اللهم ربنا زدنا علما tí ó kú ni pé kuranu ni náà lè yàn ká so wallahu a'lam. olùbẹ̀wẹ̀ ni asalaamualeykum tí wọ́n bá ní pé bá kéèyàn bá yàn eh, sísè fún exam àbí ká ní kéèyàn wá ran àwọn tó fẹ́ sí lọ́wọ́ báyà wọ́n fún yẹn ní kankan ní àbí wọ́n ní fún yẹn ní kankan ẹlẹ́mùkẹ́ ní sọ́nkọ́ rẹ̀. wọn ò ní wá ràn án lọ́wọ́ wọn ni wọ́n á sì jàǹbá fún wọn wọ́n ní ọba ń ṣe jàǹbá fún àwọn ọmọ yìí ọba ń ba ọjọ́ iwájú wọn jẹ́ sókè wọn dá wọn lóhùn ìrànwọ́ tó lè ṣe fún wọn ni pé ká tó bẹ̀rẹ̀ ẹ̀gzáàmù kí ẹ jẹ́ ṣe tutorial fún yín ẹ jẹ́ wa kọ́ yín ẹ̀gzáàmù kọ̀tùlá ẹ jẹ́ wa kọ́ yín ní gbogbo tó wà tó rọrùn kí ó jáde ní ẹ̀gzáàmù yín ìrànwọ́ nù wọn kó adijọ́ ẹ̀gzáàmù yẹn wọn bá wọn ṣe ìrànwọ́ lọ́wọ́ o wàláì kíní yẹn tó bá wà níléèwé yóò rí pé ayé àwọn ọmọ kékeré yẹn ti bàjẹ́ gan pẹ̀lú irú nǹkan wọn wàláì tàlà àwọn ọmọ ìwọ̀n yìí kàn kankan wọn ní kàn kankan wọn mọ̀ ṣe ẹ̀gzámù yóò mọ̀ ṣe wáyéèkì yóò sì mọ̀ lọ lé bọ́ọ̀lù yóò mọ̀ lọ yóò mọ̀ wo fíìmù tó pé ń ṣe wáyéèkì lọ́wọ́ torí pé kí ni ọkàn rẹ ti balẹ̀ kí ni àdéṣkà wọ́n kọ́ sójú kí ni fún wa so irú eléyìí kì í ṣàṣìṣàǹsì o èèyàn ń ba àwùjọ jẹ́ ni wàláì ń bọjú wájú àwọn èèyàn jẹ́ sòkòlọ̀ kọ́mọ́ṣẹ́ àṣàánú fún wa kí ọmọ ṣèrò eléyìí ẹni tó bá pè kọ́mọ́ da wọn lóhùn fúnru rẹ̀ kọ́mọ́ tó bá ní aṣíjú rẹ̀ pọ̀ ee eh, ee eh, eh. so tó bá yàn padà mọ́mọ́ pé ẹ má pè kéyìn tiẹ̀ so ó da báwọn kan dáyà mọ̀ pé ẹ má pè so wallahu a'lam subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk